tí ó jẹ́ kọ̀sọ́ èso haram mẹ́kà àwọn kan tó ní í ṣe pẹ̀lú haram ti mẹ́kà eléyìí tó jẹ́ àdáyàlé fún tí ó sì fún bómi láàyè nínú rẹ̀ ní pé àwọn agbègbè tó bẹ ní mẹ́kà kọ̀tọ́ sẹ́nìkan láti gé àwọn ìdílé báyìí ọ̀tọ̀ sẹ́nìkan láti gé wọn yàtọ̀ sí gbogbo àwọn igi yòókù tí máa ń bẹ láyé bòmí láyé ẹnìkan ọgbọ́dọ̀ gé igi tó wà ní mẹ́fà kọ́dà ẹ̀fún tó wà ní mẹ́fà ẹnìkan kan ọgbọ́dọ̀ wò ẹnìkan ọgbọ́dọ̀ wò ẹ̀fún tó wà ní mẹ́fà tó eléyìí kò sí fún bòmí o. sí fún bomi ìlàyé ẹnu àwọn olùmọ́kò lórí wípé igi tí èsì èèyàn ló gùn igi owo lè jẹ kì í sèyàn ló gùn akọ̀ǹda ń bẹ̀rẹ̀ irú ولا يعضد بها شجر ẹnìkan gbọ́dọ̀ kéèkì kan ní mẹ́kà ẹni wọn kò lórí pé wọn ò lè dín kínní ọ̀hún. ibi tí èsì pẹ́ nìkan ló gùn ẹnu gbogbo olùlọ́kọ̀ orí pọ́rọ̀ kan náà lè sọ yìí sọlọ́lá àdìyàn lè sọ torí pé àyìn máa pé nínú gbogbo ọgọ́rùn-ún gì tí ń bẹ nílé ayé wa yìí báyìí àbí nínú gbogbo ẹgbẹ̀rún gì tí ń bẹ nínú ilé ayé wa yìí báyìí tipátipá lọ́sẹ̀rẹ̀ mẹ́wàá tó ẹgbẹ́ yẹn lójú nínú gbogbo one thousand èjì tipátipá lẹ́sìn wípé igi mẹ́wàá fìyàn ló kù torí ẹ kìí sàn alágbèén igi tí ń bẹ láyé ọlọ́run ọba ló máa wọn igi o gbogbo bí kíbi tó bá bára rẹ láyé wọn á rí pé igi pọ̀ lọ́sálámù igi pọ̀ jantirẹrẹ wọn á pa jùlọ láwọn ilẹ̀ ọlọ́ràá tí ètò ilẹ̀ asálẹ̀ kí bọ́lọ̀ ti kádàrà pé kí nàìjíríà yọ jọ tó bá fi lè gun orí igi kan nínú gbó tó bá wọ̀ tó tó wò sí tó wájú tó wọ ẹ̀yìn wàá rí ibi tí ṣe pọ̀ lọ rẹ gẹ́dẹ́ tẹ̀lé yìí tí wọn náà bá rò fún ara rẹ tálẹ́ni tó gbìn sẹ́ni kankan àyàfi Allahu Rabbul Alamin. nítorí pé nǹkan kan àti wọn pè ní awamilu ta'riya awamilu ta'riya ọlọ́run ọba lò ní sábàbí fún wúwo ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tẹ̀ ń wò yẹn náà ní atẹ́gùn àgbàrá òjò òbí ẹyẹ ọlọ́run ló sábà rí lọ́pọ̀lọpọ̀ fífi wà. nísìnyí tójú bá ti lè rọ̀ tí bá kan àti clear tẹ̀sí rí dájú pé kò sí nǹkan kan tọ́jọ́ bí tọ́jọ́ kínní kan bẹ́ẹ̀ tójú bá fi lè rọ̀ tílẹ̀ ẹ̀bẹ̀ bá fi lè rúwé èèyàn padà wá síbẹ̀ kí wàá wò fínífíní ẹ̀rí bí ọ̀pọ̀ àìmọye igi ni wọ́n ti máa kan ìtàkùn rẹ̀ mọ́lẹ̀ ní ìpalẹ̀ máa tó so antum ansha'tum shajarata sẹ́yìn lẹ mú àwọn agbèyàn máa bẹ lásìkò lẹ yìí sàwọn Allahu Rabbul Alamin tí bá tara mango tó wá pọ̀ lọ jantirẹrẹ níbí báyìí tó bá fi wà àpèjúwe ẹ rí i pé ọba nìkan ló mọ iye thousand igi mango tí ó hù lọ́dún tí ń kún ètò tiwa àwọn arélé yìí báyìí lójoojúmọ́ àwọn yẹn ń jẹ mango wọn sọ kóró rẹ̀ sínú gbàlẹ̀ tí gbàlẹ̀ yẹn bá fi lè pẹ́ fún tó gbé gbóhùn bẹ́ẹ̀ ẹ̀rí tọ́pọ̀lọpọ̀ mango tó ń hù subhanallah alágbàdo rẹ̀ ókè nínú gbóngàn. wọ́n jẹ ọsọ́nù wọn náà jẹ ọsọ́nù wọn náà jẹ ọsọ́nù wọn iye tún padà digi ọlọ́nìkan so torí ẹ̀ ló ti eléyìí tó pọ̀ jù nínú igi tí ń bẹ láyé ọmọ èèyàn lọ́wọ́ sí bó ti ṣe ń bẹ. kódà ọkọ̀ jáńdá lè máa pàṣẹ́ntéèjì pé kìnnìkan sí kìnnìkan ọkọ̀ èyí lẹ́gbẹ̀ẹ́ tó ṣe pé ọlọ́run ọba ló mú máa bẹ́ẹ̀ náà níta bá dá àwùjọ bòmí nítorí pé bí igi kọ̀ọ̀kan bó ti ṣe jẹ́ nǹkan tó jẹ́ pé kọ̀ bàbàrà láwùjọ kan lẹ́yìn náà làwọn àwùjọ míì náà nígi míì tí ó bàbàrà lọ́dọ̀ tiwọn náà bá dá àwùjọ míì náà láyé ẹlẹ́ ṣeré títí míì náà pọ́ lọ́rẹ́gẹ́dẹ́ kò sẹ́ni tó lè sọ pé òun ló gbé tẹ́lẹ̀ yìí tẹ́ wà ní Mẹ́kà àti gbogbo ibi tó yí kátà ń pè ní haram àwọn agi tọ́lọ̀ mọ́hù tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú pé yẹn lọ́wọ́ nù húhù rẹ̀ ẹnu àwọn olùmọ̀ ẹ̀sìn Islam kò lórí pé àdéhìí yìí àti àdéhìí tó jọ anabi nsọ àwọn igi tí anabi nsọ ń pa wọn igi téèyàn lọ́wọ́ nípa bó ṣe wò tọ́. So, eléyìí kìí ṣe nítorí pé mẹ́kà àti gbogbo àyíká rẹ̀ nísìnyí ọjẹ́lẹ̀ àtàlẹ̀ o pé àyíká wa mọ̀ lọ́la tí mẹ́kà àti gbogbo àyíká rẹ̀ àti gbogbo Al-Jaziratul Arabiyyah tó bá wá yí padà tó bá dilẹ̀ ọlọ́ra kò ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ ẹ lè má gégi rẹ̀ kó sí tọ́jọ́ bẹ́ẹ̀ òfin ọlọ́run lójọ́ gbẹ̀ndà òkè ya. sẹ́sì máa gbénu dánàbì sallallahu alaihi wasallam ti sọ pé ń bẹ́ẹ̀ nú àmì gbẹ̀ndà òkè ya mà tí ọ̀sẹ̀ kótó di pé gbèndé alùpùpù dé òun náà ni pé Al-Jaziratul Arabiyya yóò yí padà sí murujun wa anhar yóò yí padà yóò di Greenland yóò sì jẹ ohun tí àwọn akéré máa bu odò ń sàn nínú rẹ̀ subhanallah yẹn nínú Sahara ni Sahara ó yí padà yóò di Greenland kótó di pé gbèndé alùpùpù eléyìí tó túmọ̀ sí wípé. tí ìgbà náà bá wá dé òfin yóò ní yí padà sábà pé ẹ nígbà tí wọn nígi tó nǹkan ni wọn ń sọ pé ẹ mọ́fọ́ kan di ibẹ̀ yàtọ̀ sígbà tí kìí ti wá pọ̀ báyìí kò sí ń tọ́jọ́ bẹ́ẹ̀ ọ gbọ́dọ̀ fọwọ́ kan di ibẹ̀ haram tuma ni pé ààyè bá ṣe àwọn nǹkan kan nínú rẹ̀ láwọn nǹkan ó lè má yọ ìgbé irú ọ̀wọ̀ wo ló ní òun ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wá sí àwọn nǹkan kan léèwọ̀ nínú rẹ̀ tí ò dé ìwọ̀ níbòmí nínú rẹ̀ náà ní pé a máa ṣọdẹ ọdẹ kí ni ọbẹ̀ máa ṣe ń bẹ̀ yẹn haram ni kò ṣọdẹ ń bẹ̀ yẹn tó bá ti dàn òpinrin ọ̀daràn fajaza'un mithlu ma qatala minan يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة ẹni bọ́dì tó bá fi lè pẹran pínrín níbẹ̀ yẹn yọ san ìtaràn ìtaràn rẹ̀ nírú ẹran tó pa nínú àwọn ẹran lé ìwọ kọ́lọ́wọ́ afagbárí rẹ̀ wò pé èwo ló dàbí ẹran tí mo pa yìí àwọn méjì nínú àwọn olùmọ̀ọ́yìn tí wọ́n dúró dọ́gba ẹyẹ lílọ àwọn olùmọwọ adájọ́ pé àgbo lọpa èsì kọ́ àwọn agbanu pé báwo wá lágbo ti ṣe ju ẹyẹ ilé jàmá nítorí pé bẹ́ẹ̀ làwọn sàhábà dájọ́ ẹni tó pẹ ẹyẹ ilé wọn ni kọ́ pàgò kẹ bọ̀ èsì pé padìẹ ẹ̀hẹ́n so ẹ̀yẹ bá pa ẹ̀fọn kí lọ́ọ́ ẹ̀fọn màálù. ẹni tó pa àgbámù rere kí lọ́jọ́ tàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè pa ìgalà fún ní màálù nìkan pa àpò ìsàgbò kò sí ní tọkàn ìwọ sá yọ owó mi eléyìí ọjọ́ ìbá wọn ó tiẹ̀ gbọ́dọ̀ sẹ̀rù bẹ́ẹ̀ wa sá ọ̀daràn. báwo wá ni tó bá yẹ kọ sán òbí wa bọ́ sọ́wọ́ ọkú ọ̀dàgùn tó eléyìí jẹ́ ti àwọn ẹran tí ń bẹ níbo tí ń bẹ nínú haram irú ẹ náà ni pé àwọn agi tó wà nínú àwọn agi abọ̀wọ̀ ni àwọn agi abọ̀wọ̀ ni gé wú kí ló fẹ́ máa wú sí sàwọn igi yìí báyìí ó fi wọn lẹ̀ bẹ̀ igi sì kéré jọjọ níbẹ̀ yẹn igi kéré jọjọ nítorí pé ilẹ̀ asálẹ̀ gbogbo àwọn igi tẹ́ ń rí yìí báyìí tó bá fi lè mú ọ̀kan nínú wọn lọ síbẹ̀ pọ̀ fẹ́ gbìn kò lè tọ́jọ́ kò lè tó tí gbogbo ó fi rọ tí ó fi di tàn ó tilẹ̀ jẹ́ pé àwọn igi míì wà gbẹgbẹ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀náwó àti ìtọ́jú wọ́n rí gbìn sí ilẹ̀ asálẹ̀ yẹn gẹ́gẹ́ bí igi dógó yárò wọ́n rí gbìn rẹ ni Ahmadu Bello tó jẹ́ prime minister north láyé nígbà gbèsè ayé rẹ̀ tó ní àjọṣepọ̀ tó dáa lórúkọ northern Nigeria pẹ̀lú ìjọba Saudi nígbà yẹn òun ló wá kó àwọn igi dogoyaro ló kó lọ sí àràfà in hundreds of thousands ni wọn lọ lọ sí gbogbo àràfà wọn náà rí mbẹ bó bá débẹ̀ lọ́la ní mbẹ mbẹ títí dọ́là. ṣe ń fẹ́lẹ́lẹ́ ṣe ń wò so irú àwọn agi tó ti pé èèyàn ló gbìn òun tiẹ̀ sọyẹ ká wù àbí ọ̀yẹ ká wù ọ̀rọ̀ nípa rẹ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ kò lè tó nìkan kan kò lè tó igi mélòó á nìkan kan generally àwọn gidi ń bẹ nínú haram tẹnìkan kan ò ní àwọn náà ní igi tí wọ́n ń pè ní gharqad gharqad òun náà ní igi ẹlẹ́bù ilé ìtura fún mi máa fi sóúnjẹ òun lọ fẹ́ pọ̀jù nínú sahara ẹ máa rí lọ ẹ máa rí lọ lọ́kọ̀ọ̀kan lọ́kọ̀ọ̀kan tó tó bá rọ̀ òun náà máa sábà léwé kan tí ò tó mélòó so. òun lẹ́rìí tọ́pọ̀ nínú sahara ń sọ pé o gbọ́dọ̀ wú ẹ̀gún rẹ̀ gé ẹlẹ́gùn rẹ̀ náà gbọ́dọ̀ wú ó fi ilẹ̀ bó so bá ní kò jẹ́ lára rẹ̀ kò sì bu ọjẹ kí wọn wàhálà ìyàgbọ́ wọn bẹ láàrin àwọn onímọ̀ nípa igi tó ṣe pé èèyàn ló gbìn ín èèyàn ló gbìn gẹ́gẹ́ bí n ta ní gbìn àwọn igi gbogbo igi tó fi rẹ̀ sóògùn báyìí tó ọlọ́gbìn síbẹ̀ yẹrẹgẹdẹ oríṣi ọ̀rọ̀ mẹ́ta iná ni wọ́n sọ nípa igi eléyìí tó èèyàn lọ gbìn sínú alákọ̀ọ́kọ́ wọ́n ní kò ti gbìn wọ́n ní kò ẹni bọ́dì tó kò bá sòsì wù kò lọ́rùn kankan tí ọ̀tà kò ní ọ̀ràn kankan tí ọ̀tà tó eléyìí ọjọ́ ọ̀rọ̀ kan nínú madhabu Ahmad ibn Hanbal eléyìí tá pápá nínú àwọn ọmọ tí ọ̀rọ̀ tí wọ́n sàlẹ̀sà ọ̀rọ̀ oríṣi kejì wọn ni rárá òtó bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ wù ọ̀ gbọ́dọ̀ wù gídéyàn gbìn tó o bá sì ṣe pínrín ọ̀daràn ọ̀taràn tọba fi lè wú igi pẹ́rín kò sí ìyẹn ni pé ọ̀rọ̀ ẹlẹ́kejì kò sí tọ́kàn ọ láti máa wádìí bóònù ìpìlẹ̀ gì wàlá ìpè bá ti bẹ̀ kò síbi tó ti máa béèrè ìpìlẹ̀ gì kan láyé wọn tó wù katapila ọkà wá ní pínpín àmọ́ bẹ́ẹ̀ wọ́n máa wádìí bóònù ìpìlẹ̀ gì téèyàn ló gbé ni àbọ́lọ̀ ló mú o èdè yẹn pinnu ọlọ́run ló mú wo àmì ìyẹn ní sábàbí bíbẹ̀rẹ̀ wọn lọ gbọ́dọ̀ wú tó o bá wú ọ̀daràn ó sì tàn ó lọ́rọ̀ tí ìmáàmù Shafi'i rahimahullah tó sọ ẹlẹ́kẹta wọ́n ní ìyàtọ̀ ń bẹ láàrin tí kọ́kọ́ gbìn sí òde haram fún ó tó wá wú tún wá gbìn sínú haram ìyẹn ni pé wọ́n transplant rẹ̀ ṣùgbọ́n wọ́n ti bẹ̀rẹ̀ láti káyipé tẹ̀nẹ̀rì ìgbà tó wá bẹ̀rẹ̀ sí ní wù tó bẹ̀rẹ̀ sí ní wù abakpo odinu mata wọ́n ti gbìn sí Àràfà ìgbà tó bẹ̀rẹ̀ sí ní wù tó bẹ̀rẹ̀ sí ní wù abakpo wá sí Muzdalifa nítorí pé Àràfà kìí ṣe haram ṣùgbọ́n Muzdalifa haram tọ wọ́n ní tó bá jẹ́ ike láti òde haram láti wá kátó wá gbìn sí haram ọ̀rọ̀ ń bẹ lórí ẹ̀ àmọ́ tó bá jẹ́ pé nu haram iná yẹn la gbé láti àárọ̀ ọjọ́ wọ́n tún lọ́rọ̀ ń bẹ lórí ẹ̀ wọ́n lọ́la kọ̀ọ̀kan eléyìí tẹ gbìn haram kótó di pé ẹ wá wu ẹgbẹ́ wọnú haram ẹni tó bá wù kọ̀ọ̀tẹ́ lọ́ọ̀ sọ̀rọ̀ pé ibi táwọn kọ́ gbìn sí kìí ṣe haram kótó wá di kó wọ́n gbìn sínú haram wọ́n lẹ́nu tó bá wúru rẹ̀ kọ̀sẹ́lọ̀ kò sì sí kàràn kan tí ó sì kí ló dé nítorí tí wọ́n fi ní kọ̀sẹ́lọ̀ kò sì sí kàràn tí ó sì òun náà ní pé wọ́n sọ wípé al-aslu 'adamu at-taghayyur wọ́n ní. ẹni tí ṣe ìpìlẹ̀ nínú òfin òun náà ní pé nǹkan ní gbàtó ti jẹ́ pé ọ́ríjìn rẹ̀ ibi tá a kọ́ gbìn sí haram tá a bá nu haram ńkọ́ ìdájọ́ rẹ̀ yípadà unlike èyí tó ṣe pé láti ìpìlẹ̀ ń bọ̀ la gbìn sí inú haram ọ̀dà eléyìí náà tá a bá haram sọ́tọ́ ká wù ọ̀sọ̀ pé sọ́tọ́ kó wù kó haram láti inú haram la kọ́kọ́ gbìn sí tá a bá gbìn haram sọ́tọ̀ ká wù ẹ̀yàn sọ pé ta lẹni tó sọ fún kó wù láti pìlẹ̀ gàn ìyẹn ni pé béèrè yẹn kìí ṣe ìbéèrè yàtọ̀ sí ìtàn gbìn sí òde haram ọtọ́ kan gbé kú mbẹ̀ kan á gbé sínú haram ṣùgbọ́n tí a bá ti wá gbé sínú haram tí ìdájọ́ rẹ̀ ti ti ti haram ní ìsín ni àbí ìdájọ́ bi ti ti ń bọ̀ wọ́n ní ìdájọ́ ibi títí ń bọ̀ ni torí ẹ̀jẹ̀ bá wù kọ́ ame ọ̀sẹ̀ lọ. tọ́ àmì ìtọ́jú pé nu haram wọn gbìn sí láti pilẹ̀ gbọ́dọ̀ wò sì lè lọ pínrín yọ sàn ìtàn eléyìí náà ọ̀rọ̀ kan ní lọ́dọ̀ àwọn Hanabila ọ̀rọ̀ àwọn Hanabila ọ̀rọ̀ kẹrin ìyàtọ̀ láàrin téèyàn máa ń gbinrú rẹ̀ àti téèyàn gbinrú rẹ̀ wọ́n ní eléyìí tó lọ́ téèyàn máa ń gbinrú rẹ̀ gẹ́gẹ́ bí igi àgbọn èèyàn máa ń gbinrú rẹ̀ gẹ́gẹ́ bí igi dàbínù èèyàn máa ń gbinrú rẹ̀ gẹ́gẹ́ bí igi ẹ̀yìn èèyàn máa ń gbinrú rẹ̀ ìyàtọ̀ láàrin rẹ̀ àti téèyàn gbìn. àwọn agi wà lọ́rẹ́gẹ́dẹ́ téèyàn gbìn gẹ́gẹ́ bí igi ìrókò tani igi araba tani gbìn kékin gbogbo àwọn igi yẹn ta ló gbìn ní yàtọ̀ láàrin téèyàn máa ń gbìn àti téèyàn gbìn torí téèyàn máa gbìn ẹ lè téèyàn gbìn ru ẹ bá wá wu. èyí téèyàn máa ń gbèrú rẹ̀ kò sí ìtanràn kankan tẹ̀sí àmọ́ tí ẹ bá fi lè yẹn ètéyìn gbèrú rẹ̀ ẹ sàn ìtanràn. tọ́ ṣùgbọ́n al-Imam Ibn Qudamah al-Miqdisi tọkọtìrà al-Mughni sharhu Mukhtasar al-Khiraqi tó jẹ́ tìrà tó tó fẹ́ tóbi jù. tọ́jẹ́ tíra tó tóbi jù pèsè tọ́fẹ̀ tóbi tọ́jẹ́ tíra tó tóbi jù lọ́dọ̀ àwọn Hanabila kò sí tíra tó tó nínú madhabu Imam Ahmad nínú fíkòlù ìsìlámì gan-an lápapọ̀ rẹ̀ ń bẹ nínú àwọn tíra tó tóbi jù bàbá yìí ń sọ fún wa nínú Mughni ó al-awla al-akhdhu bi umumi al fi tahrimi ash-shajari eléyìí tó tẹ̀ wọ́n jù onáni ká di àdìsí yẹn mú pẹ̀lú bó ti ṣe fẹ̀ tó gbòòrò pé gbogbo gíní ọ̀tọ́ ká wú àmọ́ ṣẹ̀ṣẹ̀ wá wádìí sùrù igi kan kọ̀tọ́ eléyìí náà lọ́kàn balẹ̀ sí ẹni igi ọ̀gbọ́dọ̀ wú nínú haramu Mẹ́kà àyàfi eléyìí tó jẹ́ pé èèyàn ló gbìn ó sì mọ̀ pé ló ń gbìn ó sì dá mà èèyàn ló gbìn ó sì mọ̀ pé ló ń gbìn ó sì dá mọ̀ tí wúwú bá kan rú eléyàn kò sí wàhálà lónìí ní Mẹ́kà á rí i pé ìjọba wọ́n ń ṣe àwọn iṣẹ́ ribiribi pọ̀lọpọ̀ lé ni wọ́n ń wó tí wọ́n ń kọ́ lé mi ìsáyè rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ lé ni wọ́n ń wó. tó ń gbé ọ̀nà àgbà yìí rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń fọ́ tí wọ́n ń kọ́lé sáyé rẹ̀ ọ̀pọ̀ àìmọyégi ni wọ́n ń wú tí wọ́n ń gbé títì ìgbà yìí rẹ̀ gbogbo eléyìí ló ń ṣẹlẹ̀ báyìí ní Mẹ́kà táwọn ọmọ àwọn òfin tó dé wọ́n mọ̀ dáadáa ṣùgbọ́n àpáta gbogbo àwọn òfin tá ti ń kà àti tí wọ́n máa kò síbi tí anabi sallallahu alaihi wasallam sọ pé ẹ má fọwọ́ kan pátá Mẹ́kà kò síbi tó ti sọ pé ẹ má fọwọ́ kan àpáta Mẹ́kà ẹsùn wọn pé Mẹ́kà ọ̀fẹ́ bàjẹ́ náà ni ògèdè àpáta ni anybody tó fẹ́ kọ́lé generally tó bá jẹ́ Mẹ́kà wọ́n fọ àpáta kún tó lè rí lé kọ́ majority lé níbẹ̀ yẹn orí àpáta ló dúró lé orí àpáta ló dúró lé eléyìí tó túmọ̀ sí pé káwọn ẹnjìníà wa kan lọ kọ́tẹ́ kó yé tara wọn jẹ níbi tí ilẹ̀ ti dá lẹ́yìn tí ń bá wọn lé draft dáadáa yìí tó bá wọn jẹ́ kórè àpáta làwọn náà bá ń gbé ńkọ́ eléyìí tó yọ ọ lẹ́nu jù náà ni kórè àpáta ni ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹ̀rí kébẹ̀ náà wọ́n tún yọ gbogbo sọ́kèwé gbogbo kìnnìkan. wọ́n yọ gbogbo ẹ̀ sínú rẹ̀ lẹ́gbẹ̀rún yẹn sì ń yàgbẹ́ lẹ́ẹ̀kan náà nínú léyìn ìgbẹ́ ọmọ lọ sáyè tó yẹ kọ́ lọ náà ọ̀yanilẹ́nu pọ̀ àwa sì wàá wá níbi tí o sàpàtà àmì sọ́kèwò sàwálẹ́lá mo hmm, sì bẹ́tù <laughs> wọ́lá yọ ya yín lẹ́nu kí wọ́n tó kọ́lé kan mì wọ́n lè tó sùn mẹ́ta tí wọ́n mọ̀ fà pàtà pẹ̀lú àwọn ẹ́ńjìnì ńláńlá sòkò sófin tó ní mọ́ fàgbà ó tilẹ̀ jẹ́ pé kò bá wu ọ̀pọ̀lọpọ̀ wa ikú àwọn àpáta àpáta tó máa ń sọ ń pa rẹ̀ kí ní kan àbúkù bẹ́yì sá sọ̀fà márùwá bó ló ṣe wà kò bá wu akọ́sẹ́kù bẹ́ẹ̀ dòní pé àpáta ọ̀sọ́fà àpáta alimárùwá pé bó ti ṣe wà ń jọ àkọ́kọ́ kò bá wu akọ́wà bẹ́ẹ̀ dòní ṣùgbọ́n báwo kò lè ṣeé ṣe nítorí pé àyè tán ti fẹ́ sá. Eh, sọ̀fà àti márùwà ọ̀há púpọ̀ àwọn èèyàn tó sì si, wá sí wọn pọ púpọ̀ tọ́ba ní àpáta ni ká fi sílẹ̀ bó ti ṣe ká fi sílẹ̀ àyè onígbà àwọn èèyàn ẹ̀sìn máa karamba ní àwọn èèyàn wọ́n máa gorí àpáta lọ wọ́n máa rí bọ́ wọ́n máa kán lẹ́sẹ̀ wọn máa dá tó wọn mú kò sí nǹkan tó ní kẹ́ ẹ má fà pàtà láìkín àwọn igi wọn máa wù mí tó bá ti jẹ́ pé sẹ́ bá fẹ́ gbàgbé ṣùgbọ́n ńgbà tó ṣe é pé majority àwọn igi tí wọ́n ń wú nígbà míì àwọn gan ni wọ́n gbìn ìjọba ló gbìn ẹ́ẹ̀rì igi láàrin títì ẹtùrí tí wọn tún ń bábà rẹ lójoojúmọ́ pé ah, ah, àwọn eléyìí ọkà bíi tì táwọn pé ẹ̀yin lè fẹ́ wulẹ̀ <laughs> wọn ni wọn gé ewé mọta ewu igi mọta àwọn ọ̀tá ànábì làwọn eléyìí nítorí pé igi tó lẹ́pọ̀ àwọn fúnra ara wọn ni wọ́n gbìn so lórí ọ̀rọ̀ àwọn olùmọ̀ tó ṣe ìyàtọ̀ láàrin tá a fọ ara wa gbìn àti tá a bá ń bẹ̀ fún ọ̀sẹ̀ lọ́wọ́ fún ọ̀sẹ̀ lọ tẹ́lẹ̀ ìjẹ́bù ti ṣe jẹ́mẹ̀ tọ́ àwọn ilé ńláńláńláńláńlá tó ń kọ́ tó dàbí ìgbà tó ti kó ti bo gbogbo mọ́ṣáláṣí mọ́lẹ̀ bóyá ní Mẹ́kà àbí ní Madina tọ́ eléyẹn ọwọ́ question nítorí pé kókó ń dáǹtì torí rẹ̀ lọ ọbẹ̀ wọn òun ọ̀fẹ́ ẹ̀ hàn mọ́ àwọn eléyìí ní hàn tí wọn bá kọ́ kọ́ ga tó bẹ̀ kọ́ bá ti dà jù tí wọn bá kọ́ àwọn eléyìí kọ́ ga tó bẹ̀ kọ́ bá ti dà jù because wọ́n fẹ́ mú kẹ́sìn yẹn kọ́ mọ́ nìtú màmá sọ́dà bí gàdá àwọn yẹn ń lọ sí tourism gàdá ń lọ sí picnic kò fẹ́ nìtú màmá ìbẹ̀rù ọlọ́run fẹ́ sí fáwọn yẹn nínú ẹ̀sìn náà ọmọ àgùn kìíní kan lókè ọmọ àgùn kìíní kan ayé ọmọ àwọn mọ́sálásí ránṣẹ́ àwọn èèyàn ọmọ àwọn òkè kò nídìí ká lọ sí mọ́sálásí hòtẹ́ẹ̀lì tá a wà ńgbà tó jẹ́ iwájú ara náà nàìjíríà tó a máa fi gíláàsì wo ohun tí ń lọ lọ kọlà ń fọwọ́. lọ́sí pé ládàkà náà ni ọba àti sọláàtì ní mẹ́lì mẹ́wàá sí mọ́sálásí tó bá dàtí jẹ́nu tí n bá wọ àwọn ọmọ kíláàsì náà ni wọn wà fún yàtọ̀ wọn àwọn ọmọ kíláàsì kẹtẹkà ti so tẹ́lẹ̀ ní atẹ́rọ́ọ̀bù síbẹ̀ tí ń gbẹ́sẹ̀ rẹ dànù bí tó kéde àpépàtọ̀ sọ àwọn eléyàn ń dín bẹ̀rù ọlọ́run àwọn èèyàn kù wọ́n ń dín bẹ̀rù ọlọ́run àwọn èèyàn kù lẹ́yìn náà tó bá tún wò dáadáa àwọn lémi ìdán àwọn àmì ìdán sí wọn la wọ́n fẹ́ ju àmì ṣètọ́nù báyọ̀ yàn kíyèsí dáadáa àwọn ilé kan wà tó kọ́ tó yẹ pé nínú tó máa fi ń ṣe símbò ṣetán láyé ìlọ́fẹ́ wà lára kódà ẹnìkan wá sí ó wá sí hajj ní hajj kẹtù mọ lọkàn àwọn àbídá àti ṣe wáàdì so ọmọ nàìjíríà yẹn wá bá wa oníkadà kò bá wọn sọ fáwọn lárúbáwá yìí kódà fọ́tò kìíní yẹn bẹ́ẹ̀nu sẹ́ẹ̀tì ní kótó ìdíkùn mọ́ parẹ́ dáhùn wọ́n mú símbò ṣètọ́nì yẹn wá tí wọ́n máa ń lò fún ṣètọ́nì láàyè wọ́n ṣe bígbà tó ní ìwò kan náà tó ṣe bíbí ojú ṣètọ́nì ẹ̀gbẹ́ ṣètọ́nì ara rẹ̀ so wọ́n mú wọn wá fi kíní ánsẹ̀tì rẹ̀ fọ́tò yẹn ti wà ńlẹ̀ ó wá fi ṣe déédéé kí ní kẹta fi dára sára ara mọ́sálásí kàábàlà lágbọ̀n òde níbi gbàdúrà mẹ́lìkà abdulaziz wọ́n ní ká wò wò ṣé ń bò ṣètò ọ̀nì ni wọ́n fi dára sí fún mi là wọ́n ò fúra o wàláhì nígbà tá a gbèsè ó sì ṣe déédéé. tó táwọn ń dára pọ̀ jù abẹ́rẹ́ ní nǹkan bẹ́ẹ̀ a'udhu billahi minash shaitanir rajim là ń ṣe òun là ń tún lọ sábà ní kò tí pẹ́ kò tí dìnnà yín nìkan ìrùkú ti tó ọ̀sẹ̀ méjì mẹ́ta mo tún rí lórí íńtánẹ́ẹ̀tì ẹnìkan gbé wá ó ní kápákéètò aago tí wọ́n ṣe tó tóbi tó dọ́jọ́ pé màá rí láti fi kiri o símbò ṣètọ́ nìlò náà wàhálà wọn ti ṣe ó ti ó ti jọrun tí wọn ti hàn wá jọ yẹn kódà wọn tún ṣe débi kékeré ní gẹ́gẹ́ tí wọn fi sàmì pé oṣù lé yẹn ó ṣe déédéé bí ìwò ṣètọ́ nìyẹn ṣe wà àwọn àmì ìjẹ́gun àti ti lọ́ọ́ tún ṣe déédéé bó ti wù àṣetọ́ nìyẹn wà títí àwọn òṣèlú náà yẹn ṣètọ́ mo mí ni pé Islam kọ̀kọ̀ ká ṣe ń tọ́ da o especially sáwọn mọ́sálásí wa ó pin ìgbà tá a bá ti ta ẹnu àlà ìdí tá a fi sọ báyìí ni pé ó wá nínú hadith fún anabi sallallahu alaihi wasallam lálẹ́ ẹjọ́ kan lẹ́yìn ìgbà tó kúrò ní mọ́sálásí tó wá padà wá ní kéèyàn kó mọ́gírì tó wá padà wá ní ìṣàlẹ̀ ó wá bá pé àwọn sàhábà láàrin àsìkò yìí ẹnìkan náà àwọn sàhábà ti tán àtùpà sínú mọ́sálásí so anabi sallallahu alaihi wasallam inú rẹ̀ wá dùn onítọ́ wáyé pé mo lọ́mọ tí n tí ì fi lọ́kọ ní ìbá fi fún ọ níbi tí inú anabi dùn dé kí á ló ṣe tó fi wọ́ọ̀tì rẹ̀ torí pé ó tún mọ́sálásí anabi sallallahu alaihi wasallam sí so torí ẹ̀ àwọn olùmọ̀ọ́ni eléyìí ń tọ́ka sí pé táwọn náà bá tún mọ́sálásí ṣe ìjọ dájú òun náà ni pé inú ọlọ́run bó dùn sí ta sí àmọ́ tí o bá ti wá bẹ pé à ń sọ̀sọ́ sí mọ́sálásí kí ṣe fáàrí tí wọ́n máa bí pé ká máa wá ṣe competition irú ètò wà láyé lónìí but nígbà tí nǹkan bá ti wá fẹ́ pàpọ̀ jù yóò máa jáde kúrò under normal so sàmà fẹ́ láti ṣe nǹkan tó strange tó strange tó strange táfi bọ́ sábẹ́ ntọ́ burú irú ṣe àwọn ẹni tí wọ́n máa ń fẹ́ kórúkọ ọmọ àwọn strange kó strange kó strange tí wọ́n fi máa ń sọ àwọn ọmọ láwọn orúkọ tí ò nítumọ̀ torí ẹ̀ kò sí tàbí ṣùgbọ́n wọ́n ń gbìyànjú nípa títún àyè sí i ṣùgbọ́n nǹkan míì ti ń kọjá bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ kò sí tàbí ṣùgbọ́n tó o ti fẹ́ dàbí ọjà o ti fẹ́ dàbí ìgbà tó ti kó àwọn èèyàn wọn ò mọ ìtumọ̀ bíbẹ láyè wọ̀nyẹn má o ti fẹ́ dàbí ìgbà tí èèyàn kàn lọ nájú èèyàn kàn lọ èèyàn èèyàn èèyàn èèyàn èèyàn lọ lájú o ti fẹ́ máa jọ bẹ́ẹ̀ torí ẹ̀ àwọn àyè wọ̀nyí ìwọ́n tó ń lọ tó ṣe pé ibi tí gbogbo mùsùlùmí ayé ń jẹ̀ràn àti lọ náà gbogbo mùsùlùmí àgbáńlá ayé ibi tí wọ́n ń jẹ̀ràn àti lọ. ṣé bá bi ẹni tó dàgbà tí ò tí kú léèrè kí ni tó tún kù fún yín láyé tẹ̀ ń retí ah, kí n lọ sí àjì mo bá tiẹ̀ wá sáájì tàbí kú bá dé ńkọ́ kọ́ máa bọ̀ subhanallah eléyìí ni ti gbogbo mùsùlùmí ń jẹ̀ràn torí ẹ̀ láti jẹ́ pé a gbọ́dọ̀ máa dúpẹ́ fọlọ́n kó ṣe wá mùsùlùmí. tó ẹ̀yẹ́ máa wò wò ìgbà tí wọ́n lọ kó àwọn èèyàn kan ní Sudan lórúkọ kó àwọn sọ wọn di kiriyó wọ́n á kó wọn bọ̀ Egypt nínú train àwọn páìtọ̀ páìtọ̀ páìtọ̀ Egypt tó wá kó wọn inú tí wọ́n ti ń dùn kó àwọn ọ̀rọ̀ dẹ̀ sí wọ́n á bí wọ́n léèrè pé kí ló tún kù tẹ́ láyé yín lẹ́yìn tẹ́ ti lẹ́yìn Pọ́ọ̀lù báyìí wọ́n ní à kálọ̀ sí àjìn à ọmọlẹ́yìn pọ́ọ̀lù ó tún á lọ sí àjìn ṣé èsè pé ìròyìn tẹ̀ ń bá bọ̀ tẹ́lẹ̀ ló tún kù lórí wọn ní àjìn ló kù láyè ká bẹ́ẹ̀ ni gbogbo mùsùlùmí láyé ẹni tó lówó ẹni tí ò lówó ẹni tó gbogbo wa hajj hajj hajj ń bẹ lẹ́nu wa náà kọ́dà gan ó fi débi pé àwọn èèyàn kan wà láyé àwọn ń ti wọn wọn á máa wá owó hajj títí dọjọ́ kú ni tó bá jẹ́ pé ogbó ti dé tó fi rí hajj yẹn lọ yóò máa ran kakó òun kú sọ̀nù torí ìgbàgbọ́ pé bóyá táwọn bá kú sọ̀nkọ́ alẹ́sẹ̀nà tá a lẹni náà tó dé mọ́tà sínú rẹ̀ òdùn láyé yìí ah! á tọ́ba jẹ́ bẹ́ẹ̀ inú rẹ̀ ti bu sínú rẹ̀ ọ̀bá dùn inú rẹ̀ ti bu jẹjẹrú lọ́wọ́ alọ̀ àbí wọ́n ti pè Vatican lọ́mọ adúlú tẹ́tí kó wá lọ sí Jerusalem náà táwọn mùsùlùmí ni o sẹ́wọ̀n kó Baitul Maqdis ni ibẹ̀ ni mẹ́sídó Al-Aqsa wà ó lè dé mẹ́sílásí náà kí náà rẹ̀ ọmọ dùn mẹ́sílásí ti ti sábà bí Islam ọ̀pọ̀lọpọ̀ àwọn káfíìrì nítorí pé ńgbà tí wọ́n tán lọ sàn tó fẹ́ wọnú mẹ́sílásí àwọn lárúbáwá ni wọ́n sálọ̀ àlà wọ́n tún ní kí wọ́n máa ti sọ láti tẹ̀ láwọn ìyẹn tahiyatul masjid ó forí kalẹ̀ fọlọ́ nílé ọ̀hún ló ti dà mọ́ ọ̀pọ̀lọpọ̀ wọn á dé àwọn náà ń tẹ̀sẹ̀ wọn fẹ́ jọ kọ́mọ̀tẹ̀pẹ́ nu mi wọ́n ti gbọ́ mi ò sọ́ọ̀ ni dání ò mọ̀ ọ̀pọ̀lọpọ̀ di mùsùlùmí àdúgbò ẹ̀fọ́ lọ tó nítorí ti léyìí tí wọ́n bá lọ sọ̀n wọ́n gbọ́dọ̀ mọ ẹ̀yin lè máa wọ pé kí ló fẹ́ sún èmi débi àwọn òbí kí ni mo jẹ yó débi àwọn òbí à ó lè ó lè má jẹ nǹkan tó fi yó ó lè má jẹ nǹkan kan tó fi yó torí tọ́ràn bá dé báyìí ẹ̀yìn á ni ìgbà míì ẹ lè wà níbì kan kí nǹkan kan tó lówó lórí ọ̀sán nù mọ́ lọ́wọ́ kí ẹ pé èrè àyè ni. ó sì jẹ́ pé ẹlẹ́fun bẹ́ẹ̀ bí méjì bí mẹ́ta sẹ́wọ̀n kí ìmọ̀ràn ńgbà tẹ́ bá wá gbogbo lẹ́ńtẹ́ rí ẹnìkan bóyá àárín igi ni kíní ń bọ́ lẹ́bàá máa fọwọ́ ya igi lẹ́bàá máa pé kíní kó ká wo ti máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sẹ́wọ̀n kí díẹ̀ díẹ̀ ẹ level kò sí tí lè tẹ̀lé kò sí tí lè tẹ̀lé torí pé wọ́n lè jáde kí wọ́n bọ́ sẹ́yìn ìlú níbi tí wọ́n rò pé ojú ẹnìkan ò tó àwọn kò sì síbi tí kámẹ́rà tí ò dé ń bẹ̀ wọ́n kò yín kíákíá ni. ó lè kó òun rí i pé owó kan bẹ ń bi àwọn àlùjáde gbówó kan pamọ́ àbí àìmọye irú ẹ̀. kódà àwọn ọmọ tán láwọn lọ kẹ́kọ̀ọ́ àìmọye tán mú bẹ́ẹ̀. ó lè parọ́ fún lárúbáwá ipe òun ti mú lọ pé ilẹ̀ tó ń rà tó ń fẹ́ tóbi pé lẹ́yìn ìbíjọ́ méjì mẹ́ta wọn bá pé àwọn àlùjànnú mọ̀ sọ kankan fún pé òun bẹ́ẹ̀ sálẹ̀ lò ìsàlẹ̀ lẹ́yìn lẹ́ máa ń gbẹ́rọ́ wọ́n á gbẹ́rọ́ títí wọ́n fẹ́ délé àwọn àlùjànnú wọn ò rí nǹkan kan nígbà tó jẹ́ pé wọ́n gbẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ti wọn ó lè ju yàrá lọ tó fi ṣe foundation ẹni tí irú rẹ̀ ṣẹlẹ̀ sí. Si ìfi ẹnu ara rẹ̀ sọ fún mi nínú àwọn alárúbáwá tó sì sọ ó kọ ọmọ tó ṣe irú ẹ̀ fún tèmi náà dà mọ́ tí mo sì mọ́ dáadáa òye ò bá ní. ọmọ adúpẹ́ fọlọ́n kékeré sára nàìjíríà lẹ́yìn ọmọ pé yorùbá ń bẹ́ ń bò mí ẹ mà bẹ́ẹ̀ à ṣé kò sí yorùbá republic of benin ṣé kò sí yorùbá ní togo wọn ò sí Ghana àti bí náà wọ́n ti lọ àmọ́ ńgbà tó bá ti lọ ọ̀bì kan tó bá ti gbé pásítọ̀tù wọn lọ́wọ́ ọ̀fíṣálì àbí òye ọ ha lẹ́ni tí mo mọ̀ dáadáa lárúbá yẹn wọ́n á ṣépè fún ní mẹ́sàn-án mẹ́wàá à ń lọ mọ́sálásí ànábì níjọ́ náà sọ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó máa ń kí ó ń bì ọ̀daràn ni wọ́n ò ní bẹ̀rù ọlọ báyìí báyìí báyìí báyìí báyìí báyìí wọn á sọ fún mi ní à táwọn bá jọ dáràn fún òní bẹ̀rù ọlọ wọgán ọ̀kánjọ àná irú owó òfòwò ni wọn náà fẹ́ ni sẹfẹ wọn sọ fún ọ pé ẹ máa gbẹlẹ ẹ bòwó ń bẹ owó ló ń sì ń san fún wọn lórí pé ẹ bòwó ń bẹ ìtòtí ó dùn nù kí ẹ ti pé wọn bá gbẹlẹ tí wọn bá bá gbẹlẹ lásán ní orí ó dùn lélẹ ìtumọ̀ sí pé ẹni tí wọn bá ń wá fà kó tí wọn bá ń wá fà ní wọ́pọ̀ so mo mí nì pé lódodo African level wọ́n lè wújì onírú àwọn sábàbí sábàbí sábàbí sábàbí wọn àkàràwọn kò mọ wá wọ́n lè da ní mẹkẹlí fẹlómi wújì kan bọ lọ síbẹ̀ mọ̀ bẹ́ẹ̀ pété ọba wú bọ̀ láti ká kó gbé kó kó ọtẹ kó ẹ kó sínú àpò àpò ńlá òkúkú ní wọn nǹkan pọ̀. ó ti di kí gbogbo ntẹnu bá bá ti délé gbogbo orú àwọn à ń ṣe síhìrù à ń ṣe kínní ó lè mú wọn ó jiná mọ́kà torí pé arí fúlàní ti ń bú ìpẹ́ bọ̀ wálé láti àràbá tí mo sì sọ fún un ó ní wọ́n ní kó wọ́n bù ni katapila àbí tipa ní kó wá láti gbogbo bíi. ike kí gbogbo obìnrin lè ba àjẹ́ pé ibi tí ò ní ẹ́ kíbi kan máa ń lo òkè kíbi kan máa ń lọ ọlẹ̀ ó ní sèpá tẹ́gbọ́n àràfà ti fẹ́ sí. ó túmọ̀ sí wọ́n mẹ́lẹ̀ mi yéjà àdìlẹ́hù lẹ́hù nùrọ̀ mẹ́mẹ́ lògùn mi nù. ẹni tó bá ti fún mọ́lẹ̀ kóló ti lé ó túmọ̀ sí pé African level everything is possible. wọ́n lè wú ju wọ́n máa dìbò wálé máa wù kí maka haram nù. ọba dán wọ ọ̀daràn lé ìjọba bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀gún àgbọ̀dọ̀ wú àgbọ̀dọ̀ gé nígbà tó ti jẹ́ pé àlìmáàmù Ṣáfi'í ni kìí ṣe wọ̀ nítorí kẹ́gùn máa yẹn ìjọba ti gún yẹn mú kó lọ́nà ọ̀dà gẹ́gẹ́ bíi ẹranko àbíjà ni. táwa rẹ ẹranko àbíyà ẹranko àbíjà nínú haram àwọn náà máa gbé ẹ sórí kò tó burú bẹ tí ìbá tẹbi tí mo bọ yìí tí n bá kojú ẹ rí mà tó tí wọn máa sọ tó wọn fi kojú ọ múra ni ẹbí kòkò kan yọ ní gbé ọjà yẹ ibi táwa já yẹ kí ni kíákíá náà tá a pa kíní dànù téèyàn tọ́ bẹ́ẹ̀ lápá kan nínú àwọn ànábìlà náà sọ ṣùgbọ́n ọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ bá a lọ́sọ̀ lọ láàyè ọ̀bọ̀ tó ṣọwọ́ kó ha ẹ̀ gbọ́dọ̀ bí ẹ̀gbin inú ara inú rìwáyà láàyè ọ̀tẹ̀lẹ̀ ṣọwọ́ kó ha eléyìí hàn lórí ẹ̀ gbọ́dọ̀ tó gbogbo làákùn ẹ̀ ẹ̀ máa wò bí ṣẹ̀gà àṣẹ̀lẹ̀ ẹ̀ rí pọ̀rọ̀ tó ṣáàbì a máa wọ́ràn sí ègún wa lẹ́yìn ọmọ pé léyìí dàgẹ́ bíi kòkò ẹbí sẹ̀rí àná sọ pé ká pàpò ká pàkìnnì ká péjì ibikíbi tá a bá ti ok nísìnyí tábà ní ká pẹ̀gùn lẹ̀ tí kò máa fún wa sùn kò máa ti wá létí sùn torí pé a bá wà nù ara sẹ́mi kò bá làákà ẹ̀ mọ̀ ṣùgbọ́n làákà ìgbòho táwọn yẹn bá fi sọ̀rọ̀ ẹ̀ máa gbé wa máa sẹ̀rí àná ìgbà tí tẹ̀lé àbá sọ pé ọ̀rọ̀ ń ṣe déédéé látò okù hmm, làákà ẹ̀ tẹ̀lé àwọn á sọ pé rárá òfin yẹn ò rí báwọn á sọ pé ọ̀rọ̀ ọpọlọpọ là ń sọ níbí ọ̀rọ̀ ọlọ́run sọ ànábì sọ gbogbo ọpọlọ tó bá lè ta pọ̀ ọlọ́run sọ ànábì sọ kọ̀ gbádùn láti tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mi torí ẹ̀ ló ti jẹ́ pé ẹ wo bọ́rọ̀ yẹn ti dáa tó ṣùgbọ́n ti tàpá àdéhùn ànábì Muhammad sallallahu alaihi wasallam àdìsí sì wà very clear ẹ gbọ́dọ̀ fọwọ́ kan ẹ̀gbọ́n bẹ̀. wọ́n á sọ pé yóò gun wa àníṣe wò ríran débi igi sọ̀nsọ̀ mọ́gbọ̀n mi lójú kílẹ̀ wí àhàzẹ́ òkèrè láti wù ni àbókèrè láti yẹ ìbọn yẹra fún eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin ìyẹn ni wípé bá ní ká má wù sẹ́ǹfẹ̀ kó gún wa ni kèé ṣe wíwú nìkan ni ò jó gún ọ nǹkan míì tí ò ní tí ó gún ọ lọ́wọ́ àmùsè eléyìí jẹ́ màmú torí ẹ̀ tí ọ̀rọ̀ làákà ìkàn tó bá ti lè takùtọ̀ lọ tó takùtà Nabi sallallahu alaihi wasallam níta máa ń wí ni pé eléyìí kò lè ṣeé lò nítorí fasadu i'tibarihi kò lè ṣeé lò nítorí fasadu i'tibarihi kò bá làákà ìmọ̀tò kálù torí pé bá làákà ìmọ̀tò kálù irú rẹ̀ máa ń ṣe àwọn èèyàn púpọ̀ láwùjọ tí wàá ń bìbà àwọn tí ọ̀pẹ tí ọ̀pẹ kọ̀ nípa ẹ̀ ó lè máa ṣe béèrè mi kò ní ẹ dákun kí ni ìdájọ́ nǹkan báyìí wọ́n á sọ pé ìdájọ́ rẹ̀ ní nǹkan báyìí ó lè wá sọ pé èmi sì ń wò ó pé <laughs> ìgbà tí wọ́n lè wò ó pé kí ló ń béèrè sí abẹ́ẹ̀kẹ́ tẹ̀ gbà tí wọ́n lè wò pé kí ló ń béèrè so ó túmọ̀ sí pé ọ̀tọ̀ ní làákàyè ọ̀tọ̀ lófin ẹ̀sìn ẹ̀hẹ́n tí làákàyè rẹ bá ti ta kò fi ẹ̀sìn ó túmọ̀ sí pé kò gbádùn lásìkò rẹ ẹnìkan wá béèrè gbóná ti béèrè nu ó ní ẹjọ́ kí ni ìdájọ́ nǹkan rẹ ẹ wá sọ ẹjọ́ tí mo lè mẹ́rí rẹ̀ dáadáa tọ́ba ti wá lè tó mo rò yẹ yín because kí ó kéé seré o kéé seré because ẹlòmíì gbọ́ díẹ̀ o kí ó kìí seré ẹ̀ nítorí kọ́ lọ́wọ́ bá kà ṣe ìrọ̀rùn fún ẹ kíkọ́ ráwọn tó máa fi léèrè tó máa tẹ fóònù pẹ̀lú ẹ̀jọ̀ ìbéèrè kala bẹ́ẹ̀ sí nítorí kọ́ lọ́wọ́ bá ó ṣe rọrùn fún ọba náà ló tún á bá bọ̀ ẹ̀ torí pé àwọn lè fi yẹn náà léèrè ẹ gbọ́rọ̀ rùn. torí pé àwọn èèyàn lè fi yàn náà léèrè táwọn èèyàn bá fi yàn náà léèrè ṣé fóònù ló fi kọ náà ní fi fóònù kọ wọn náà lọ kọ ni ó fi má dáadáa àmọ́ torí pé àwọn èèyàn bá fi yàn léèrè ẹni táwọn èèyàn bá kọ ni torí gbogbo àwọn tó ń fi léèrè náà fóònù ni fi ṣe kí ni fóònù eléyìí túmọ̀ sí gbogbo ẹ dákun áyà yìí ìjọba tọ́ka sí nǹkan báyìí bẹ́ẹ̀ ni ó tọ́ka sí rárá kò tọ́ka sí fẹ́ẹ́ máa pé ìbéèrè ni àmọ́ ẹ jọ kí ni ìdájọ́ nǹkan báyìí kí nǹkan báyìí tọ́lẹ́rì ẹ gbọ́rọ̀ ọlọ́mọdé àgọ̀ kọ̀lẹ́rì ìfẹ́nu ní sọ fún ọ tẹ̀lé ìtumọ̀ sí pé ìmáàmù wa Ṣafi'i rahimahullah ṣé ìmáàmù Ṣáfi ò rí àdìsí ni àdìsí ẹ̀ gbọ́dọ̀ gbú ẹ̀gún mọ́kà àbí wọ́n rí ọ̀tọ̀ ní dáhùn gbọ́ yín parí àbí òjò ẹ̀fẹsẹ̀ rìn lẹ̀ lọ́dọ̀ sí wọn ọ̀rọ̀ pípọ̀ fẹsẹ̀ rìn lẹ̀ hapò àdìsí tó fẹsẹ̀ rìn lẹ̀ dáadáa ní tí Bukhari Muslim gbé jáde tó pọ̀ tí wọ́n á ló dé tí ìmáàmù Ṣáfi'í ò wá fìpàdé ti ṣiṣẹ́ èdè Ṣáfi'í nìkan olórí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ míì náà ẹ̀rí pé ìmáàmù yóò fàdé ti ṣiṣẹ́ eléyìí náà fàdé ti ṣiṣẹ́ ìdáhùn gbọ́ yín nípa rẹ̀ òun náà ní kékeré ṣe haram ìníkàwù kìí ṣe haram ìníkàwù àwọn gbọ́ yín bẹ̀ yìí bá fi sílẹ̀ ọ̀dà àmọ́ bá wù kò burú tó yẹn ni pé kíkọ̀ tí wọ́n kọ̀ fún wa yẹn kíkọ̀ ti kíkọ̀ rira kìí ṣe kíkọ̀ ti jíjára tó ìdí nìkan àwọn ti sọ pé alẹ́ wù nítorí pé yóò ṣèyàn lé eléyìí ló fà ní Ibn Taymiyyah rahimahullah torí irú eléyìí torí irú rẹ̀ torí irú rẹ̀ ló ti kọ tírà rẹ̀ Raf'ul Malam an a'immatil a'la Raf'ul Malam àn àìmọ̀tìl àlà sóra kékeré ó sì wúlò kọjá sísọ. ẹ mẹ́nu ẹ̀sẹ̀ kù lára àwọn alẹ́mọ́ọ̀mù tí wọ́n jẹ́ olùmọ̀ńlá ẹ mú ẹnu ẹ̀sẹ̀ kúrò lára àwọn alẹ́mọ́ọ̀mù tí wọ́n jẹ́ olùmọ̀ńlá tó bá katira yẹn ọmọ àti mẹ́nu ẹ̀sẹ̀ kù lára wọn òní máa bẹnu ẹ̀sẹ̀ lọ ẹnikẹ́ni nínú wọn kí ló dé tí wọ́n fi rádì sílẹ̀ tí wọ́n tẹ̀lé ẹ sì sọ pé ìmáàmù Malik ẹ sì sọ pé ìmáàmù Abu Hanifa ẹ sì sọ pé ìmáàmù Shafi ẹ sì sọ pé ìmáàmù Ahmad tó yóò yọ ìdí tó fi gbọdọ̀ bẹnu àtẹ́lù wọn bẹ torí wọn rádì sílẹ̀ tí wọ́n padà fi ń sẹ̀rí lónìí tó ń fi ń takò gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ tó ń fi ń takò gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ ṣùgbọ́n tó ti báwọn náà rí wọn ò fi ṣiṣẹ́ látòjú ẹran mélòó lẹ pàtẹ bá bí ma lọ́dọ̀ Ìmáàmù Málíkì ìbá àjọkùnrin ìbá àjọbìnrin àgbò kan yá Málíkù kò sí àtọ̀ lọ́dọ̀ sí yín láàrin ọkùnrin àtọ̀bìnrin wọn níbẹ̀ kò sí àtọ̀ kí ló dé wọn ní sẹbàá náà sọ̀rọ̀ lọ àìsẹlẹ ọ̀pọ̀ àgbò fún al ó tún pa fún al kò sí àtọ̀ ọkùnrin sì làwọn eléyìí. ẹ̀ẹ́rí àdìsí dáná ti sọ pé anil gulami ṣàdánì wà anil jariyati ṣẹ́ àgbo méjì lẹ́pàá fọmọbìnrin fọmọkùnrin ẹ̀yọ̀kan lẹ́pàá fọmọbìnrin ẹ̀yìn orí tó ari ṣùgbọ́n nígbàdàn fi ṣe èyí báyìí ni làwọn afárámá pàápàá jùlọ ibi tọrọ ti yọnu bẹ́ẹ̀ la bá táwọn èèyàn máa ṣe ń Màdínà. pàápàá jùlọ bẹ́ẹ̀ la bàtà àwọn yẹn máa ń sẹ́yìn mọ̀ pé pàápàá jùlọ ó ti kún ó ti kín àdìsí lẹ́yìn ajẹ́kọ̀ọ́ fi hàn yín pé bẹ́ẹ̀ làwọn yẹn máa ń ṣe látàrí ànábì títí tó fi dáyé Malik àwọn sì sọ yín pé èyí tó bá fi mú wa mà pé bẹ́ẹ̀ wọ́n ń ṣe látàrí ànábì tó fi dáyé Malik yẹn ọ̀rọ̀ ọgọ́rọ̀ èèyàn látọ̀dọ̀ ọgọ́rọ̀ èèyàn látọ̀dọ̀ ọgọ́rọ̀ èèyàn látọ̀dọ̀ ọgọ́rọ̀ èèyàn dọ́dọ̀ ànábì sallallahu alaihi ni yàtọ̀ sáàdì ti tọ́jú èèyàn méjì mẹ́ta lọ́gbà wa ṣé àwọn ló lè tàṣìṣe ni àbá dúró èèyàn púpọ̀ yìí. ìdínú tí wọ́n máa fi fi àdìsí lẹ́ ń gbà mí kì í ṣe pé òun náà ò rí. ọ̀dà ẹ̀yin kan ẹ sọ pé bíi Shafi'i Ahmad ẹ̀yin sọ pé tá a bá bí ọmọkùnrin àgbò méjì tá a bá bí ọmọbìnrin àgbò kan sẹ́yìn ò dị ti pé ẹran kọ̀ọ̀kan là nábì pàdé fún alhassan àti hussein wọ́n là rí dáadáa yẹn alóde sẹ́yìn ò lélẹ́yìn gẹ́gẹ́ bí málìkù ti ṣe wọ́n ní eléyìn ìṣe ànábì wọn ò sọ pé ànábì ní wọ́n pa ẹran kan ajẹ́pẹ́ ìṣe rẹ̀ ni wọ́n ròyìn ṣùgbọ́n ẹran méjì fọmọkùnrin ni. òfin ṣẹ̀rí àìsọ pé ntọ́ bá wá lọ́rọ̀ ọlágbára ju ntọ́ wá lọ níṣẹ́ nítorí pé ó ṣeéṣe ká pé sẹ́yìn tànàbì nìkan ni kìí ṣe àmọ́ ọ̀rọ̀ rẹ̀ ò lè jẹ́ tiẹ̀ nìkan ẹ pa ṣé ara rẹ̀ ni wọ́n bá wí nísìnyí báyìí fẹ́ rẹ wí ìpè ẹ jẹ́ àmàlà wọ́n sì gbá àmàlà wá sí gbogbo ẹ̀ dáwọ́ ah, ń bá yín wò torí àwọn sọ pọ́ọ̀rọ̀ rẹ̀ tó bá sọ ó yàtọ̀ sísẹ́ rẹ̀ tó bá sọ nítorí tó ṣeé ṣe kọ́ ṣẹlẹ̀ sísẹ́ kò lè ṣẹlẹ̀ sọ̀rọ̀ bọ́ọ̀rọ̀ ti ti jáde tọ́fẹ̀ tó gbòòrò bẹ́ẹ̀ lágbọ̀ yìí kò sí tọ́fẹ̀ límìtẹ̀ ṣùgbọ́n iṣẹ́ ó lè wà límìtẹ̀ òpin rẹ̀ kàtọ́ ìpínlẹ̀ tọ́rọ̀ rẹ̀ ti takò sẹ́rẹ̀ bọ́yẹ̀ ònìkan ló ní sẹ́rẹ̀ kò sí fáwọn tẹ̀lé ìjẹ̀bù ti jẹ́mẹ̀. torí ẹ̀ èèyàn kan ní wà wọ́n ké gbogbo àwọn kan ti rẹ́dì láti máa bọ́ǹbù àwọn èèyàn bí wọ́n ti takò àti ìjọ tó gbàgbàgbà ẹ̀ olódo lásán lásán wọ́n á ṣe sùúrù wọ́n á wò wò kí ló dé kí ló fà sábà tí ma kí ló dé kí ló fà yẹn kò túmọ̀ sí pé tí bàbá yẹn wá sọ iná ló ṣe déédéé o ẹ̀hẹ́n bọ́t á fi lè ní àyè àti gbà wáwí rẹ̀ wọlé pé ókè ìtọ́gbà tó ń fi sọ báyìí nu tó ń fi sọ báyìí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọ̀rọ̀ rẹ̀ ṣe déédéé bọ́tà ni wọ́n á máa bọ̀m̀báàdì rẹ̀ àìkpọ̀rọ̀ rẹ̀ ṣe déédéé bọ́yá ọ̀rá di tì í bọ́yá ọ̀nà tá di tì í gbà wá bá kọ̀fẹ́sẹ̀ rìn lẹ̀ bọ́yá ìgbà tó ti wá bá ìtumọ̀ tó ń gbọ́ yé lára rẹ̀ ọ̀yà tó wà á bí ẹni tó sọ pé tó bá ẹnìkan sì sọ pé òbúrú ẹni tó ní òbúrú ó ní ṣe bí ajá tó bá pọ̀ kalẹ̀ á máa tún jẹ ìwọ náà dàbí ajá kò burú tájá bá pọ̀ tó bá jẹ ìkọ rẹ̀ tí wọ́n bù ní bù ní àkọ́ ó burú o bó láti wá máa kó ìkọ wa jẹ ajá làwa ni àdìsí kan yìí yìí tó àwọn máa ń fúnra wọn ní tọrọ pọlọ àgbọ́yé jura wọn lọ tó tí ọlọ́run bá wá fún ọ lágbọ́yé ju ẹnìkan lọ ó rí pé tí bá ti ń sọ̀rọ̀ ìwọ ti máa gẹ̀ẹ́tì àwọn ibi tó kù sí àwọn ibi tó kù sí kí ẹsẹ̀ kọ́ ọmọ arẹ́ yìí àárín tákìtì ọmọ pé odò máa á pọ̀ láyé <laughs> ọmọ ìgbà alhamdulilayi jẹjẹ pé mo dúpẹ́ fọlọ́ tí òfin tó fi dán owó dá mi o mo rò pé yé wa so eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك